أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تبدوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير أرجو الله subhanahu wa ta'ala eléyìí tí ohun ti àánú rẹ̀ tí ó ti fẹ́ wa kò sí òní ọjọ́ karùn-ún nínú oṣù rọmọdọ́n ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì sí ní ogójì ìṣèjọ́ ọ̀tàlù ṣọláṣí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. سؤالي تزواج تفسير على الإقرار آية كاتب òun náà ni àyà kọkàndínlẹ́ ọgbọ̀n tí ọlọ́run bá fi ń fún wa kíkẹ́ òun ọlọ́run kan gbogbo nǹkan tó wà ní gbogbo àyà àti gbogbo sẹ́rù tíjọ́ gbé dànù nǹkan tó ti fa gbẹ̀sẹ̀ rẹ̀ ní ìjọba ìdàgbà ahụ. ọlọ́run ọba àlejò aláwọ̀ gbòòrò wa fún àwọn ẹrú rẹ̀ títí òun kọ̀ọ̀kan tó pamọ́ àtẹ̀wòtọ́ náà kò sí ìmọ̀ ọlọ́wọ́ ọba ó yí ká gbogbo ọjọ́ ayé bákan náà ìmọ̀ ọlọ́wọ́ ọba ó yí ká gbogbo ìṣẹ́jú àti wípé ó kó gbogbo kẹtí ẹnu sẹ́nẹ̀ sínú ọba àti òtí bẹ́rílẹ̀ kò sí nǹkan tó lè ọba nínú nǹkan tó ọmọ náà kéré ni àbótóbi ni nínú gbogbo ayé lórílẹ̀ o. ibùdó ni o lókè ni o ọlọ́run bá sọ yín pé kò lè so kúrú bọ́ ní sòdò rìn kó ìrìn àtẹ́tì sọ wípé tó bá ti wípé ẹ fi pamọ́ ni ewu tó wà nínú gbáyà yìí àwọn òdòdó abẹ́ tìlẹ̀ ìyá alábòbó ńlọ ọlọ́run bá bọ̀ wọ́n ìlànà wọn fi ń sábà wá ju ọmọ ìlànà ọlọ́run báyìí ewu ti bẹ nu gbogbo fẹmẹ ọmọ àti ewu ti bẹ nínú lẹ wallahu ala kulli shay'in qadir torí bí ọlọ́run ọba yẹn pa ọ adálẹ̀ èdè lórí gbogbo nǹkan ìtumọ̀ rẹ̀ ní kí agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ewu tí ó ṣẹlẹ̀ lórí gbogbo àwọn kẹwàá yìí wọ́n lè lè jẹ́ ìtàdé kí látọ̀dọ̀ ọlọ́run ọba fún àwọn ẹrú rẹ̀ lórí pé ká báyà rẹ̀ ká bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀dá bá ti kù lé ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọba àlejò ọlábàkọ̀ ká báyà ọlọ́run ká bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀dá bá ti kù lé ìkẹ́ tí ó bí ọlọ́wọ́ ọba nínú nítorí pé ọlọ́wọ́ ọba nìyí o àlèmọ́ọ̀n ti jẹ̀mí owó rẹ̀ ó nígbà nípa gbogbo àlámọ̀rí àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá sì lágbára àti kẹ́jú jẹ́wọ́ yà kákẹ́rì ẹni tọ́lọ̀ bá bẹ́ẹ̀ sì lọ́lára tó lò á lọ lára kàtìkò kan yóò lọ lára títí tí ó ti padà gba ó lé ákádà àbí ìzèwọ̀ kẹ́jẹ lé ìgbàgbọ́ èyí tó lágbára tó sì lè kókó wọ́n ní nítorí eléyìí lọ́wọ́ ọba àlekẹ́ láti wá sọ wípé ìyàwó ẹ̀sẹ̀kí tó gbogbo náà ti gbọ́ àyè láti ní fáyọ́rì wọ̀ lọ́rọ̀ ọjọ́ tó ti rí pé ẹbí kọ̀ọ̀kẹ́ ọba rí ewu tó ṣe nínú rere tó ṣe pé ewu tó ṣe yẹ yóò délẹ̀ báyìí bẹ́ẹ̀ yóò ṣe lè sáfúgbò bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lè yóò ṣe àbíkò jẹ yẹn ni wà lẹ́yìn ìyàtẹ̀gbé yẹn tí a lọ sí ìdá púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tẹ́tẹ́ dàbà sí. olóńfà ni afa adẹ olùmọ́ni rọ́ọ̀dì ọmọ ọ̀bùtàrà àdùnnú ọ̀rùntọ́ wọ́n ní sẹ́yìn tó ti bá kú ìtọ́ mẹ́ta ọ̀tẹ̀ ló kú kúkú bá kú ìtọ́ mẹ́ta ọ̀tẹ̀ kiri o yóò tẹ̀lé alákọ̀ọ́kọ́ lóko tí ọ̀tẹ̀ ló kú ìyẹn ní pínpín mẹ́ta tí ó tẹ̀lé yẹn bí ti máa padà akẹyọ kẹkẹrẹ pẹ̀lú ẹ mẹ́ta máa tẹ̀lé atẹ̀lé ní bojì rẹ báyìí méjì àpàdà bẹ́ẹ̀ àwọn akẹyọ kẹ pẹ̀lú rẹ. aláwọ̀ kan tó tí ó tẹ̀lé tí ó padà lẹ́yìn rẹ ara ilé rẹ wà bẹ́ẹ̀ bóòlù yóò ṣe nífẹ̀ẹ́ bàbá rẹ wọ́n da ìyẹ̀fẹ̀ kó tí ó lè bí kẹ́ ẹ bí ọmọ rẹ̀ ẹ dákun ẹ fi ìyẹ̀fẹ̀ fún àwọn méjèèjì papọ̀ àbí ìyá rẹ̀ àbíyàwó rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ abọ́gbọ́n rẹ̀ abábúrò rẹ̀ abáládùúgbò rẹ̀ níjọ àgbà tó fẹ́rẹ̀ rẹ̀ ìgbà tí wọ́n wá ń dá àpẹ̀bó yẹn yá àgbà tó yẹ dàpọ̀ ìrírí rẹ̀ ẹ̀rí kò ṣeé ṣe bẹ́ẹ̀. nínú nǹkan tó ṣe pé yọ ọ̀sẹ̀ ló kù débo ìdí tó bá padà lẹ́yìn ẹ̀ dúkìá rẹ̀ wà fẹ́. ẹlẹ́rìí ló fi ìfọlọ́wọ́ dá lọ́la nípa táyé kò lè lọ́kọ̀ọ́ wọ́n á wá sàpọ̀lé rẹ̀ fẹ́ ẹjẹ́ àfọkàn gbé lọ sí ẹjẹ́ àgbé lọ káfí gbé lọ sí fẹ́. wọ́n dà fara kódà pápó tí mọ́sálásí gan tí wọ́n fi gbókùn ẹ̀ tí wọ́n á dà fara dúkìá dẹ̀ lùtí ọwọ́ àwọn pẹ̀lú kò wò ṣẹ́ ìbẹ̀yìn ló ti máa dín àjọ pé àìsí kò sí kẹ̀kẹ́ tó pamọ́ sọ́lọ́ ọ̀bà kárẹ̀ gbogbo ẹ̀ ní kọ̀ọ̀tẹ́ nìyí yìí níjọ́ fi dàrú ẹ̀yàrá gbogbo tẹ́lẹ̀ kọ̀ ẹ̀fà sí láì ni ó sì rí kó ti máa ń kálẹ̀ láì. ọkọjá fóònù kẹ́lẹ́ ọ̀dà wa èyí dé báyìí lọ́ba tẹ̀rẹ̀ fẹ́ ẹ̀rí gbogbo tó sẹ́nu rere á wà pẹ̀lú ẹ̀ níjọ́ fi dàrú ẹ̀yàrá ìwò tó ṣe níbi á wà pẹ̀lú ẹ̀ níjọ́ fi dàrú ẹ̀yàrá wọ́n dúró ẹlẹ́ lọ́wọ́ ọba àlejò alábísọ yìí gbèjì rẹ̀ báwo lè ìsánú yà wá ẹni bí wọ́n kọ́ dára wá ákàm wọ́n á fún ọmọ nìyẹn nírò níjọ yẹn ìwú tó ti ṣe sáájú tó fún nírò ẹ̀ sọ gbàgbé yìí ló ṣe ìgbà báyìí tí wọ́n bá gbàgbé ọwọ́ alákọ̀ọ́lẹ̀ èyí tó ti sáájú èyí tó ti kẹ́yìn wọ́n á fún nírò ẹ̀rí ẹni tó bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ni dáadáa ní oṣẹ rẹ àìlú rẹ ó dùn o ẹni ọba lóde kejì ní oṣẹ rẹ yọba tó jẹ o yọba wa lérò yìí pé ọba lè rọrùn fóun fóun tẹ sọ fún ọ̀pọ̀ iṣẹ́ yìí <laughs> iṣẹ́ ikú tó ti yẹ á ní ọba rọrùn fóun tóun bá lè dìnnà yẹn ìfẹsẹ̀ bí burú yìí ò ní ìmọ̀ rí. síbi ilé ìlẹ́nu dúró sí yìí ni wọ́n pa adúrú rọ́ọ̀yì èèbó sadúró òkókó yìí àì ìbọsẹ yẹn ni yọọ máa wù yẹ bẹ́ẹ̀ tó bá já sí yẹn lè bọ pa bọsẹ ìgbésẹ̀ tó ṣe. àti pé kọ́ wà láàrin rẹ̀ sísẹ́ rẹ̀ abọ́dù báyìí òrèrè tí ó jìnà débi kó wọ́n wá sí i ibi sísẹ́ ni wọ́n máa rí oúnjẹ lára dé bí awo kó já sí pé iṣẹ́ yẹn wọ́n wà nígbà tí iṣẹ́ yẹn lè wà ní jìnà jìnà kan táwọn èèyàn ti àti ní mọ̀kọ́ wù lónìí gẹ́gẹ́ bí o ti máa sọ fún àṣà ìtọ́ni rẹ̀ èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ba rẹ̀ láyé tó yẹ kóun náà ló kú bóyá tó ti ṣiṣẹ́ ẹni yóò máa sọ fún yín pé yá aláyé tàbá yín ni wọ́n bẹ́yìn lẹ́ka bọ́ọ̀rù dáre wọn ṣe lè kọ́ yín ní pọ̀mí sálùkọ́rí yín yóò máa sọ yín pé wọ́n máa ti fún ẹ̀ ìwà àti sáà nìkan kẹ́tẹ̀jẹ̀ báyìí mo fi lọ́ọ́ sí láfún mo ti mo sì aleykum salaam wa rahmatulah ọmọ àti ìfún ẹ yàrá ìtàlẹ àbí yàrá ìtàlẹ ọmọ àti báyìí ni wọ báyìí rẹ ó ṣe láàrin mi àti ẹ bọ́ọ̀lù tẹ̀lé bọ́ṣẹ̀rẹ̀ fàyírí ọ̀bí ìtàlùkọ́rí yìí kí ni ṣe tí ò já sí pé ibùyọ ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì títí kó ṣe pé kó o sì jìnlẹ̀ síbi tó ìwà ní dání yẹn bíbu yọ méjì ti bá jìnlẹ̀ síra wọn. fọ̀bí ìfẹ́kọ́rì sí ọ ìwà akẹgbẹ́ burúkú tó ọba mi rẹ láyé tí mo fi lọ sí nígbà tó bá padà ní tẹ́rẹ̀ òní fẹ́ kí sẹ́yìn wà pẹ̀lú ọlọ́run ọba nìkan láwa sọ lẹ́ni tí ń fi ń rilẹ̀ tí ó sì ń tẹ̀lé rí ìyà ìpè wọ̀nyí hasiru sọ́mọ́ lọ́hùn rẹ́wùsà ọlọ́wọ́ bá ń sọ yín lára nípa ara rẹ̀ ó dẹ́rù báyìí ìfọ́ba òun tí ẹ bá jìyà ó ọlọ́wọ́ sọ yín lára kí ẹ fẹ̀rù ọlọ́wọ́ ẹ mọ ohun tẹ́ ẹ ṣèlú ẹ má ṣèlú ìburú o ẹ báyà ìyẹn ní pé dẹ́rù báyìí ìyá rẹ̀ nípa bó ṣe lé. ọlọ́run wa padà sọ lẹ́ni tí fún àwọn ẹrú sí rẹ̀ tí fún ọ ní èrò gbà pé àgbélé dáadáa ẹ̀yẹ bá jáde sún àánú ọlọ́run o ilé ìjáde òkè ọlọ́run wípé wọ́n lọ rọ òkò ọlọ́run aláàánú jùlọ lọ́sẹ̀ gbogbo ẹ̀dá wọ́n ní sẹ́yìn nínú àánú ọlọ́run ọba sùn tó ń ṣe fáwọn ẹrú rẹ̀ olùgbé àgbára kò gbé pàbò ọlọ́run ó ń sọ àwọn èèyàn lára fúnra ara rẹ̀ ń sọ àwọn èèyàn lára pé ẹ sọ́ra o ẹ fáyọ̀ ọlọ́run o ẹni má jìyà rẹ̀ nípa ìbẹ̀rù rẹ̀ o àwọn òbí ń sọ àwọn olùmọ̀ wọ́n ní tùmọ̀ ayà yìí pé ọlọ́run kọ̀rọ̀ ṣé mú fi kálífẹ̀ẹ́ a máa ti sí àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run bá dúpẹ́ fún àwọn ẹ̀dá rẹ̀ á dìé sèkéèmù ọlọ́run fẹ́ ká dúró déédéé lójú ọ̀nà rẹ̀ tó dúró déédéé àtẹ̀sí rẹ̀ tó dúró déédéé á sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ àwọn adé bẹ́ẹ̀ ayé àti ìtàfẹ́ ká òun fẹ́ sọ fún wa yí pé ìdífẹ́ ọlọ́run wọ́n wà níbi kéèyàn ẹsẹ̀ lágbẹ̀mí sọlọ́lọ́ ọ̀bà àlejò wàhálì wọ̀sẹ̀lá àti sáàtò yìí pé yẹ fẹ́rẹ̀ ọlọ́run tó tọ́ òun ní kí ẹ tẹ̀lé àtẹ̀lé ọlọ́run bá sọ́dún ayé àyè tó tẹ̀lé yìí kó tó tó ṣẹ́gbọ́n lọ́hà tẹ̀lé àwọn ní yóò fi dé tó bò lọ wọ́n yá fẹ́rẹ̀ lásán gbòòrò bá tó wọ́n lọ fún wa fún ọ̀rọ̀ ẹ̀. àtẹ́tí sọ fún ẹgbẹ́ ní kótó tó ìgbó rẹ̀ lọ́hà tọ́ba jáde pé lótìtọ́ lótìtọ́ lẹ́ ń ti fi ọlọ́run bẹ́ẹ̀ ti ń sọ pàtẹ́lẹ̀ ọ̀rí mẹ́tẹ̀lẹ́ ní àtẹ́bí o sallallahu alaihi wa sallam yẹn pé áyà yìí áyà alákọ̀ọ́lẹ̀ ọjẹ́ áyà ìdájọ́ lórí gbogbo ẹni tí bá ń pàpè mọ́ra kó fẹ́rẹ̀ ọlọ́run tí ó sì sí lórí ìlànà Nábì sallallahu alaihi wa sallam àyà yìí dájọ́ pé nìyẹn káàdì ó ń fi dá àwa wò ọ̀parọ́ ni níbi ìwọ́n tó pàpẹ́ mọ́ra rẹ̀ bí nọ́ọ̀sì àwọn ọ̀rọ̀ nínú alámọ̀rí yẹn títí dẹ́bi yóò fi tẹ̀lé ìlànà Nábì sallallahu alaihi wa sallam títí dẹ́bi yóò fi tẹ̀lé ìsìn náà Nábì yóò tẹ̀lé ìlànà rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ yọ tẹ̀lé lánàá rẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ rẹ̀ yọ tẹ̀lé lánàá débi nínú àwọn ìṣesí ẹ̀ gẹ́gẹ́ bó ti rí lẹ̀ nínú hadithi tó lálàáfíà èyí tí ìmọ̀ mùsùlùmí tí wọ́n gbé jáde látọ̀dọ̀ nẹ̀nẹ́ àìsà rọ́bì aláwọ̀sálà àdìhàwà àrùtọ́hà wọ́n àdébí sọ́lọ́lọ́ àtàlà sọ́lá yìí pé. ẹnì yóò tó bá ti tẹ̀sí tí ò bá sí àtẹwá bẹ ìtumọ̀ rẹ̀ ní pé tí ò bá rí láàrin àtẹ̀sán sálágbẹ́sẹ̀ lé lórí ewu tó ṣe yẹn àwòrán tí kò kọ gbalaga adẹlẹsẹ pẹ̀lú ewu tó ṣe yẹn á dà padà sí i tó fi hadith ìyàwó àyìnká yẹn radiyallahu ta'ala anha a lè fi méjì tẹ́gbẹ́gbẹ́ jáde pé ẹgbà wá yọ ọ̀jọ́ra wọn. ìkẹwà yìí tó wọlé ah, àhìdá tàbí àbúrí náà ààrẹ ọ̀bọ́ọ̀lẹ̀ tàbí kú ọgbà ọ̀tún. ẹ̀ tó bá dálẹ̀ sínú alámọ̀rí wa yìí ewu tí ò sínú ẹ̀ ọwọ́ dálẹ̀ sínú ẹ̀ ọgbà ọ̀tún àjà padà sí ní àdìgbà lọ́wọ́ ẹ̀. wọ́n ní yẹn jẹ́ ti àwọn àfáà tí wọ́n máa ń gàdàdà òun tí ò sí bẹ́ẹ̀ wọ́n sì gbé wọ̀ wọ́n wà pé lẹ́sìn. kára ìkú àǹdẹ́bì tí wọ́n pè lọ́jọ́ bí àǹdẹ́bì yìí sẹ́sì wọ́n á pè lẹ́sìn. rọmọdọ́n làwọn bẹ́ẹ̀ láìla kòkó omi tí wọ́n bá ń ṣe tó pè lọ́jọ́ tó lọ́kọ́ dé tí wọ́n á sẹ̀lẹ̀bírẹ̀tì yìí sẹ́sì wọ́n pè lẹ́sìn. àlè ìṣòro wọn ní ìrọ́jì ìbẹ̀rù rọ́jà fún ẹ̀sìn rọ́jà fún ìlànà ìsọ̀lá lórí lọ láti mọ́kà lọ sí kódòs láti kódòs lọ sí ibi tó ga ju sẹ́mẹ̀ méje lọ. ìsẹ̀lẹ̀bírẹ̀tẹ̀ òru yẹn wọ́n á pin lẹ́sìn kì í sẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹ́tí sẹ́sì tó ń pin lẹ́sìn wọ́n ní sí hadith oúnjẹ ti àwọn aládàá dálẹ̀ àwọn àfa ìwà wọn dàdà kú dálẹ̀. ẹgbà wa yẹ mọ́mú kọ́dà tó mùsùlùmù àwọn ọlọ́gbẹ́ wa ẹgbà wa yẹ kọ́ ajẹ́ ti mọ́mú mùsùlùmù rọ̀ṣùmọ̀fọ̀lọ́ òun lè ta àkàyè pé ẹni ó bá ṣiṣẹ́ tí ò sáṣẹ wá fẹ́ àmàdá padà sí ìyẹn jẹ́ ti àwọn pé àwọn àfa àwọn ní àti àwọn àfa àdúgbò àwọn ní káṣí tí nǹkan sì fẹ́ báyọ̀ kéèyàn ti lè rà láti lórí ẹ̀sùn kò ní gbalada obìnrin bí àyà tá dé bẹ́ẹ̀ ó jẹ́ àyà tí ó ń po ìdájọ́ wa lórí ẹni yóò ní bá ń pàpè mọ́ra tí kò ní fi ọlọ́run tó ń tọ̀ owó ọ̀nà sí lórí ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam ayé àyè tí ó yé wa pé kájájọ yẹn tó fi ọ̀parọ́ ni níbi owó tó pè mọ́ra yẹn títí tí ó fi tẹ̀lé òfin náà lẹ́bi wa sallallahu alaihi wasallam tí ó fi tẹ̀lé sí rẹ̀ á lẹ́nà Ànábì nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tá wọn ò ní sọ nípa tẹ́bi sọ ẹnìkan sọ kọ́ wá gbọ́rọ̀ ẹnìkẹ́ni lékè ẹ̀ ìṣe àtẹ́bí ni ó ṣe wọn ò ní sọ fún àtẹ́bí pé ẹnìkan ṣe káwá gbé títí ẹnìyẹn ní àtẹ́bí àgbélékè ìṣesí rẹ̀ lẹ́kọ̀ọ́ àfijọ́ àtẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́run ní àárín ìrìn àtẹ́bí sọ fún ọ pé. وإن كنتم تحبون الله فاتبعوه àbí sọ wáyé pé ló ti tọ́ lódodo lẹ́sí fi ọlọ́run ọ̀tẹ̀bí ọ̀húnlí ibi àtẹ́bí ni ká tẹ̀lé ọ ẹ̀rí yóò bíbí kúmọ́ lọ́ọ̀rù ọlọ́wọ́ abẹ́rẹ́ yìí òun lè mọ́mú ṣáfì ti sọ lórí táàfì ìlàhà wá àǹtà tó fi hírọ̀ ọ̀gbà fọ́. هذا buha ló fèlè kíá sí bàdé ọ. Tàṣírí náà àwọn àìsàn lórí nínú ìṣòro. wọ́n ti táwọn sì ní ìlàhà ó sì yàpọ̀ lọ́wọ́ wà á ń sàtò ní fún táwọn àwọn fẹrẹ ẹ pé wọn fẹrẹ ọlọ hàdà buhari irọ́ lílé yìí o bàdéyọ tó fojú ẹ kílìkìyà ti gbà gbé lọ́ọ̀kà ní ọ́ bóga sọ́ọ̀dì kan láàtà àtàkù ìndẹ̀lẹ́mọ̀ ẹ̀ bá lè wọ́n yóò ẹ̀ bọ̀ bọ̀ tẹ̀ ẹ̀ ẹ̀. لو كان حبك صادقا لفعته إن المحب لمن يحب مطيع tọ́ba jáde pèsè rẹ torí ìfẹ́ òdodo lé láàtọ́ àtàwù wàá tẹ̀lé torí ìtẹ̀lé wò hẹ́pà torí olólùfẹ́ ni bùtí ọ̀hún lè wọ́n yóò hẹ́pù yí bá ń tẹ̀lé nítorí fẹ́ ni àti ìtọ́wá ìkọ́ títẹ ọlọ́run tó tọ́wọ́ tẹ̀ láìpẹ́ tìrì. ìmọ̀ràn tọ́lọ́wọ́ bá fún wa ní tí wọ́n bá fẹ́ràn ọlọ́run kọ́ tẹ̀lé mọ́rẹ̀ ọlọ́run pé kọ́ fẹ́ràn àǹdẹ́bì ìfẹ́ yóò tẹ̀lé ẹ̀jú kọ́ tẹ̀lé lọ. tọ́lẹ̀ tí bá nífẹ̀ẹ́ yẹn ó máa ń tẹ̀lé ẹni tó bá nífẹ̀ẹ́ ni. ìtumọ̀ rẹ̀ ni wípé awáyé fún ihu tó lékè ihu fẹ́fẹ́ nífẹ̀ẹ́ olùkọ́lọ́ máa ní fẹ́ wọ́n wà àzọ́rù bínẹ̀lẹ̀ àwálì ìfẹ́ tí sẹ́yìn tó yẹ tó máa kéré tí kọ́lọ́ òjò máa fẹ́yìn tó. tẹ ẹ bá sọ fẹ́ ní fẹ́ ọlọ́run tẹ ẹ lásẹ́bì àsọkọ́lọ́ wọn bá ní fẹ́ ìfẹ́ yẹn tó máa tóbi ìfẹ́ ní méjèèjì ṣùgbọ́n kó papọ̀ akókè ń bẹ̀yẹ̀. ilé ilé ẹ̀sùn wà tó ìròyìn tá a lè fi rí lẹ̀ kọ́lọ́ tí ó sì tàbùkù ọlọ́run. òun lẹ́nu sípàtì lùmọ̀hátà ìròyìn nífẹ̀ẹ́ tí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ bá sùhàn. àwa lè máa nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ṣùgbọ́n kò jọra o. táwọn ewúrẹ́ ọba ní kara o táwọn àti ọba ní kara o tọ́wọ́ atọ́jú akáwá sọ wípé à nígbà táwọn àtàjẹ o ọ̀yẹ́ èèyàn tó kọ́ bá ní àbáfẹ́ máa tẹ́ra wá jáde àdéhùrẹ́ ni ìfẹ́yà tó ti fẹ́ àwa ti fẹ́ ọlọ́run balẹ̀ ti fẹ́ ìfẹ́ àkọ́kọ́ táwa tó máa ti lọ sọ́lọ́ ó kéré gan ká má lè ló pé wẹ́ẹ̀ lọ́wọ́ bá ti padà fẹ́ wa ìfẹ́ tàkọ́kọ́ tó àyẹ kéré jọjọ tí ò tiẹ̀ jọra wọn pẹ̀lú ọlọ́run bá tó máa ọlọ́run bá a nífẹ̀ẹ́ yìí nífẹ̀ẹ́ tí ó lẹ́tọ̀ọ́ tí máa ń tẹ̀lé fọlọ́ ọba sùpárẹ́ torí kíni o torí fẹ́ẹ́rẹ́ ọlọ́run débi fẹ́ẹ́fẹ́ láti rí ẹ̀rí afáwọ̀ alhassan al-basri rahimahullah àtàwọn onídùú àwọn ẹni ìsáájú rẹ tí wọ́n ti lọ wọ́n ní àwọn èèyàn kẹ́ lérò páwọn lè nífẹ̀ẹ́ ọlọ́run pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ó ń sọ bẹ́ẹ̀ páwọn fẹ́rẹ́ ọlọ́run ọ̀bùtàlá ọ̀bùnlọ́ọ̀bì hàjì káyà ọlọ́wọ́ wa ni ẹ ẹ fẹ́ràn ọlọ́wọ́ àbí wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ti dáhùn fún ọ̀pẹ láyà yìí. ọlọ́wọ́ á ní ìrìnàjò ti bá sọ fún wọn ìdúró láwọn ti fẹ́ ni ìdẹ́wò dé ni wọ́n ti máa tún pe aya yìí ní aya tó lè fi ìnẹ́kì aya tó ṣe dẹ́wò sọ fún wọn pípé wájú àti pé ló ti tọ́lọ̀ ẹ̀ ń fífẹ́ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ léwu ìnáwó ní òun bá tẹ̀lé òun ní ìdí àtẹ́bí ní kẹ́ tẹ̀lé yọ̀fídì gbogbo ńlọ ọlọ́run bó ti fẹ́ yìí lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tó wá sọ lè fẹ́. tọ́ba ti fẹ́ yìí tán ìfẹ́ ọlọ́run ìwà lásìrẹ́ àti wàá borí ẹsẹ̀ jì wallahu ghafurur rahim torí ọlọ́run ọba ni aláforíjì tó máa ń sùn kéèyàn ìyẹn ni wípé á ti bẹ́ẹ̀ fún yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tẹ̀ láǹdẹ́bí rẹ̀ sallallahu alaihi gbogbo àwọn àlùbáríkà dáadáa yìí ọba máa dé fún yín lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sẹ́ wà á o ọ̀sẹ̀ tó wà á pa ẹ̀dẹ̀ kọ̀ọ̀kẹ́ lásẹ̀ ọlọ́run lè rí alẹ́bí àdìpọ̀ sọ́kọ́ pé àti ọlọ́ha ẹtẹ̀lé tọ́lọ́wọ́ wọ́rọ̀ sóòlì ẹtẹ̀lé tó jíṣẹ́ ìyẹn ní pé ẹtẹ̀lé tọ́lọ́wọ́ ẹtẹ̀lé tó jíṣẹ́ a máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ yìí pé àwọn tá àlejò sọ ọ̀rún náà àbùkátù àwọn tá a máa tẹ̀lé márùn sí wọn ìtẹ̀lé ní ìtẹ̀lé ọlọ́run kò sí ìṣíláàbùrú pé títẹ̀lé lọ́lọ́run. nínú ẹni táwọn máa tẹ̀lé làǹdẹ́bì sọ́lọ́ lọ́wọ́ bá yọ àyàn kálá mi tẹ̀lé lè tẹ̀lé àǹdẹ́bì kò sí ìṣíláàbùrú pé títẹ̀lé rẹ̀. a tún máa àwọn aláṣẹ àtàwọn olùkọ́. táwọn aláṣẹ bá gbọ́rọ̀ wọ́n ti gbọ́rọ̀ sáńtẹ́bì lẹ́nu àtàwọn olùmọ̀ á tẹ̀lé wọn ní àwọn afá òdì bẹ́ẹ̀ wọ́n fẹ́ pé kí wọ́n lálàyé ìtẹ̀lé kàrún òun ìtẹ̀lé ọkọ tí àwọn bá tẹ̀ láti ọkọ rẹ̀ ẹ̀rí tí àwọn ọba tẹ̀ láti ọkọ rẹ̀ tẹ̀lé nígbà tọkọ ọba ti pàṣẹ láburú nítorí kó wà ní hadith pé ìtẹ̀mọ̀ tọ́ àdúró ìgbà àrùn èrò tí jẹ́ títẹ̀lé yẹn nípa dáadáa ni àdébẹ́lẹ̀ àtọ́ àtẹlẹ màkìlóhìn ìwà àfihàn kọ́ ni kò sí títẹ̀lé fẹ́ta kẹta àtọ́ fẹ́ta kẹta tẹ̀lé tí yóò fi wá ya pa àdẹ́dà. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run bá wá ń fa ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé tó jí sáá. wọ́n lè torí bẹ́ẹ̀ ṣe ń sáwà láwọ́ tí wọ́n bá wá yapa àbí tẹ ẹ bá yẹ ìpadà tẹ́lẹ̀ ní tẹ̀lé tọ́lọ́wọ́ tẹ́lẹ̀ ní tẹ̀lé tó jíṣẹ́ tẹ yapa àtẹ rẹ̀ àyẹ̀dọ́lọ́ àtẹ́dájọ́ ọlọ́run láyọ̀ ẹ̀bọ́lùkà fèrè ọ̀fẹ́ ní àwọn aláìdìgbàgbọ́ ó ń tọ́ka sí wípé kéèyàn ya pa àdẹ́bí sallallahu alaihi wa sallam nípa ìlànà rẹ̀ àìdígbàgbọ́ ni o. torí tí ìbá ti ní ọlọ́run sọ pé láyọ̀ fi pèlè káàkiri rẹ̀ àtàlẹ́ ìdígbàgbọ́ lẹ́ni tí wọ́n sọ pé lànà débi rè tó ń pọ̀. àtàlẹ́ ìdígbàgbọ́ ẹ̀rí wọ́n ní ajá tó fi sọ́kà sí àìdìgbàgbọ́ ni ọlọ́wọ́ ní ibi pẹ̀sẹ̀ ní tọ́ba nínú òye rẹ̀ ẹni tí bá ń fà pẹ̀lú ara kó fẹ́rẹ̀ ọlọ́wọ́ tó gbò pé a ah, òun léfẹ̀ ọlọ́wọ́ òun súnmọ́ kèédí súnmọ́ irọ́ ní fa ọ tí ó fi tẹ̀lé àdẹ́bí sallallahu alaihi wasallam àdẹ́bí tọ́jú àlùfòbí tọ́parí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ tọ́lọ́wọ́ ìtọ́jú àgbẹ̀ báyìí fáwọn àzẹ́bì àbáwọn òjíṣẹ́ ha láwùjáde là ń bìyà balẹ̀ lùmọ́rù salon ha balẹ̀ olè làásù bí wù ní zamani yìí bí gbé gbogbo àwọn òjíṣẹ́ gbogbo àwọn àzẹ́bì tí wọ́n bá wà lákòókò tá àlẹ́ bí wà gẹ́rẹ́ ni wọ́n wà sí àwọn ilẹ̀ tìbà ọ̀sọ́gbọ́n tí wọ́n dà wọ́n máa tẹ̀ láti ẹ̀ obì ẹgbẹ́ tọ́lá wà lẹ́sẹ̀ tí wọ́n ti fẹ́ fi di ìwàjẹ́ tí wọ́n bá ti wà láyé nígbà ká tẹ́bi dé rẹ̀ wọ́n gbà ká tẹ́bi sọlọ́lọ́ àìsílá wọ́n sì tẹ̀lé òfin rẹ̀ ni wọ́n lò gẹ́gẹ́ bó já sí pé àtìrìlẹ̀ rẹ̀ padà ń pọ̀ tá a bá ti di ọ̀rọ̀ ọlọ́run nígbà tá a bá ti wà níbi afọ́tọ̀ ọlọ́run ní ìta àpàdé méjì a máa rí i àti gbogbo àwọn àtẹ́bí ọlọ́run yẹn tọ́ bá já sí pé ojú wọn báyìí lọ́lọ́run ti gbà tẹ́bi dìde tí ti bẹ́ lọ́wọ́ ó gbé láàtẹ́bí wọn tẹ̀lé sọlọ lọ́wọ́ àyè sẹlẹ̀. làbí gbogbo ẹ̀ pàdé bí ẹ̀yìn sàlẹ̀ sọlá tó sẹlẹ̀ ó padà bọ̀ wá ọgbọ́dọ̀ wà lóra di ọ̀sẹ̀ wa. bíbí àdébí ẹ̀yìn sàlẹ̀ sọlá tó sẹlẹ̀ tó ń pè ní jésù ó bọ̀ wá o ayé tó parẹ́ torí wà ní ìjọba ìlà àìlàmú yẹn sáà àpẹẹrẹ báyìí fẹsẹ̀ ní káàkiri yìí sáré o ó dẹ̀ tún wá wá ọwọ́ àná àwọn àmì àlèkè àbọ̀ tó tóbi gbà pé pé bá a rí báyìí ayé ò lè fi nà ayé ò lè fi nà bí díwù kọ̀ tọ́ba wá dé kò ní wá lánàbí yóò wá lọ́ba ni yóò wá lálàtẹ̀ gbẹdàbí ṣíṣẹ́ ní àtúnṣe yàtọ̀ sí ìdáhùn sálá tó ti mú wa nígbà tọ́lá òbí gbà tẹ́bi yìí sí àtẹ́bi ni ó fi jẹ pẹ̀lú àwọn sálá ti sàlàyé rẹ̀ wípé àdẹ́bí yìí sá kọ́kọ́ bọ́ bá padà ní kíni o aláṣẹ adájọ́ ni iṣẹ́ aláṣẹ ni wàá sọ ọbẹ̀ tó sáré sọlá tó sọ tó wà tó lànà rẹ̀ lẹ́ẹ̀ni ọ̀wá sí nínú tó bí ọ̀wá sí ti pé kò nígbà kan kọ́lẹ̀ kù tí wọ́n bá fẹ́ sálẹ̀ fúnlẹ̀ Islam gẹ́gẹ́ bá ń sọ̀tọ́ lásìkò máa ń ti lọ́jọ́ ayẹyẹ tó sì wà dé tá a bá dé ìlú tọ́jà láti mùsùlùmí tí ó di ogún yá wọ́n lọ sí ilẹ̀ tí o ti gba jọ yá ẹgbàfà tí wọ́n ọ ẹ̀yin tẹ̀ ẹ̀mọ́ lọ́wọ́ yìí tẹ́ bá ní darí àwọn yẹn wọ́n darí ọ̀dà wọ́n tún tẹwárí tó bá dìgbà sátẹ́kẹ̀ Ìsá alẹ́ sọ̀látọ̀ sọ̀lámù tó bá dé. àlùkò sálásálà yìí pé ọ̀rọ̀ bá àgbà ìsákọ́lẹ̀ òsì bọ́. ìgbà ìsìláàmù tó bá ti láwọn ọ̀gbà báyìí ẹbí kú sí ìfàjẹ́rì. ẹ̀rí pé kò búṣẹ́ rí àti tiwa ìwọ dáná sọ̀tà láti sọ pé yóò ṣe náà ní orí òsì. nínú ẹ̀dá ni wípé yọ pẹ̀lẹ́ dẹ̀ nínú ilé ẹni pé yóò rú àgbélé mu ẹ̀rí yóò sì bọ́ pábọ́sẹ̀ nípa àwọn ẹni tó ń pe òun àti ìyá rẹ̀ nígbè lọ́lọ́ so nípa bẹ́ẹ̀ báwọn àjẹbí ọlọ́wọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́ba ní pété dé àsìkò wọn òun lọ́lọ́run gbà nẹ́bí dìde ìhun ti pẹ́ lọ́wọ́ wọn ó gbé lẹ̀ wọ́n ti tẹ̀lé àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlejò. وآله وسلم báyìí àwa fẹ́ sọ fún wa nípa alùpùpùpùnà min ahlil ard àwọn kan bẹ tí wọ́n jẹ́ ẹni ẹ̀sà ẹ̀dá fẹ́ já súnmọ́ rárá àti sàkàtà púpọ̀ jù àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹni tó wà lórílẹ̀ ayé àwọn kan bẹ tí wọ́n jẹ́ ẹni ẹ̀sà ni wọ́n. èèyàn pàtàkì ni wọ́n. ọlọ́run fún wa nírò yìí pé òun àwọn ilé kan lẹ́sà lórí gbogbo àwọn tó wà lórílẹ̀ ẹni ẹ̀sà ni wọ́n. anẹ́bí adámọ̀ ẹni ẹ̀sà ni alẹ́ sọlá tó torí ọwọ́ ọlọ́run ló fi ọwọ́ rẹ̀ ló fi tẹ̀dá rẹ̀ pàtàkì ọwọ́ ọlọ́run kan lé àlè ròyìn ẹ̀yẹ òun ló fi dá ẹbí láyé ádà wọ́n tún wá fẹ́ẹ̀dì sí i la láti di ẹbí rẹ̀ ẹbí ẹ̀ka ó tún wá ní kí àwọn mọ̀lá kíkà tí wọ́n forí balẹ̀ fún tí wọ́n sùn jáde fún. tọ́gbọ́n wà dùn lálẹ́ fáńdẹ́bí ádàmù àlè sọ́lá tó sọ́lá kò sínú lálẹ́ tó wà ọ́ kódà níbi sallallahu alaihi wasallam pé táwọn bá fẹ́ pẹ́ nìkan láti ẹgbẹ́ kó forí balẹ̀ fẹ́ nìkan obìnrin làwọn bá pa láti ẹgbẹ́ kó forí balẹ̀ fún ọkọ ẹ̀ nípa bíwọ̀ ọkọ rẹ̀ nítorí tó ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ a kò gbọ́dọ̀ forí balẹ̀ fún ẹnikẹ́ni àti Allah tabaraka wa ta'ala. nínú ẹ̀sà tó lọ́wọ́ fún Adam bákan náà nígbà ìsàtọ́lọ́ ti wọ́n fi ìmọ̀ orúkọ gbogbo kí wọ́n wọ́n mú bí àlùkẹ́lẹ̀ wọ́n tún sọ kalẹ̀ bẹ́ẹ̀ nípa ọgbọ́n náà ọba ti fẹ́ fẹ́ gbọ́gbọ́gbọ́ ẹnì kejì lọ́lọ́run kalẹ̀ sáyé ẹnì kejì òun ni akẹ́kẹ̀ẹ́ ló alẹ́ ìsọ̀lá ọlọ́run sàtẹ́bí ló fi lẹ́sà. bóòlù ọlọ́run ti sàdébì lóhùn lẹ́sà òun ni pé ọlọ́run ti ní àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run lórílẹ̀ olùkọ́ àfẹ́ mi bá lọ. nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní sí tí wọ́n fi kejì ọlọ́run ọlọ́run tí ò fún ọ lórí rẹ̀ ẹ̀rí tó já wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àjẹ àtẹ́bí ọlọ́run ọba láàrin wọn. ó sì pè wọ́n lọ síbi tọ́lọ́wọ́n máa lọ́sẹ̀ lóru níkọ̀rọ̀ ní gbangba wọ́n ti sá wọn kó tó di pé wọ́n padà ké tó fún wọn. ọlọ́run wá tẹ gbogbo wọn ìwà pátá ọ̀wá sẹ́ni sọ́lá gbọ́ àwọn ẹni yẹn àyà sẹ́ni sọ́ bá wà lórí ìlànà ẹ̀sìn àtẹ́bí ìlú ìwà sọ́lá tó sẹ́lá tó ṣe tàwọn nínú àwọn ẹni tọ́lọ́ ń sàlẹ̀ sà fún ọba ọ̀sẹ̀ mi máa lọ àdéhùn ajábìlà kọ́kọ́ ìkejì ní abẹ́mi ló àlèyé sọlá tó sẹlẹ̀ ìkẹta òun ni ara lé àdébì bọ̀rọ̀ yìí àlèyé sọlá tó sẹlẹ̀ ní má jẹ́ àgbàdo pé nínú àwọn ọmọlẹ́bí àdébì bọ̀rọ̀ yìí mú làdébì wá wà tọ́lọ̀ náà wà ní ìlú ayé ìbéèrè kan wá pé nígbà tá a ní sábà kọ́ léèyàn sọ̀rọ̀ nígbà níbi ni mo ti sọ̀rọ̀ láti kọ̀ ẹ̀mí àbò ìkàbọ̀ kọ̀ láìta gẹ́gẹ́ bó ṣe ń ṣe ìkẹ́kù bó ṣe ń ṣe ìkẹ́kù Ibrahim àtàwọn aráàlú rẹ̀ ṣé kì í sọlá kì í sọlá ìṣe ọlọ́run láti tọrọ nínú kẹta sì lè fi tọrọ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ ọjà wa lóhùn òun ni tọ́lọ́wọ́ bá ti fi àlè tẹ́lọ̀ fún ìwọ ọlọ́run ìwọ ló kú lágbájá ní bíbọ̀ dákun kémi náà níbọ̀ ìfọ̀ alálùbáríkà àti ilé máa ti fi náà sí ìdí fi ya pa ìsọ láti túbọ̀ rẹ̀ iṣẹ́ ọlọ́run là á fi tọrọ ó sì tọ̀dẹ̀. lẹ́yìn ẹni pé kò wá sí ti gẹ́gẹ́ bí ṣé màá lùbá dọ̀rọ̀ síbọ̀ kọ́lọ́ tààlà bí wọ́n ti ṣe wá láǹfààní. tábà ka sọ láti ìmọ̀ràn ìlíyà nínú àwọn bíi sígọ̀ méje kò síbi tí wọ́n ti dàpọ̀ ìkọ̀rọ̀ yìí fún wọn alẹ́ ìkọ̀rọ̀ ẹ bá jáde àti alẹ́ ìkọ̀rọ̀ yìí fún adébí ló bẹ́ẹ̀. ọlọ́run dáhùn ará alẹ́ adébí ìkọ̀rọ̀ yìí fún sàlẹ́sà adébí ìwà nínú àwọn ẹni tọ́lọ́wọ́ tá a gbà lẹ́sà nìyẹn. ẹ̀rín wọ́n ní kí lẹ́nu tá a gbà lérò pẹ̀lú ìmúralẹ̀ òun náà ni bàbá mọ́ríyàm ọmọ ìmúralẹ̀ tí wọ́n máa ń pè ní mary àwọn kiri ó wọlé pè ní maria táwọn ń pè ní mọ́ríyàm bàbá mọ́ríyàm ìyá àzẹ́mi àyíṣà àlejò sọ́lá tó sàlám ẹ̀rín. ẹni ẹ̀ta ni ara lè ìbúra lẹ́lẹ́ ni àdébí yìí sá o abẹ́ ti kẹ́sì nígbà tí ó ti tó wá ṣẹlẹ̀ báyìí a tún lè sọ nígbà àdébí yìí sá lè ara ilé àdébí Ibrahim kọ́ra ọ̀rọ̀ ọ̀dọ́mọ àdébí Ibrahim náà ní kiri o òun làdébí ayé sá ẹgẹ bá ti wà sàlàyé tábàdé بعضها من بعض والله سميع عليم wọ́n ní dájú ọlọ́run bá ìsọ́fà ádámù. ọlọ́run dá àtẹ́ni ádámù àtàlẹ́sà àtàlẹ́ni lóhù àti àwọn aráalé àtẹ́ni ìbọ̀rọ̀hìn àti àwọn aráalé ìbúrálẹ̀ ìwà ayé alàdé nàtàwí yẹ̀rì pé lásìkò wọ̀ ọ́. nígbà yẹn kò sẹ́ni tó jẹ́ ní ẹ̀ta nígbà yẹn. bọ́sí títì sí ilé ẹ̀fẹ́ rẹ nígbà tá a bá ti ṣe àdébí lọ sọ́lọ́ lọ́wọ́ àlọ́ ìlọ́wọ́ tọ́ba ti kó sábẹ́ ọ̀sẹ̀ lọ alàlẹ́ àlàlẹ́ ní gbogbo àgbáńlá ayé àwọn abẹ́rẹ́ rìn yọ lọ́wọ́ táwọn lẹ́ta ní gbogbo àgbáńlá ayé àtàtìkó àtàtìkó yìí nígbà tá a ti ọlọ́wọ́ ni sòrí ní ẹ̀dá ń bá buhari sáàbì. àrọ́bọ̀dọ́bọ̀ ni wọ́n pápákẹ́ jáde lára pàṣẹ kò sí báàgì kí àdéhùn Muhammad sallallahu alayhi wa sallam káàdì kí àdébì Ibrahim kò sí báàgì kí àdébì Isa salatu wa salam káàdì kí kan adébí Ibrahim ló fi jáde pé àwọn ará ilé yẹn bá buhari bá wí. àrọ́mọdọ́mọ ni wọ́n tó ti fi apá kẹ́ fún ìṣúná apá kẹ́ gbogbo ẹ̀ náà táwọn ọ̀nà ara wọn náà torí bí ọlọ́run bá ń kọ́ ọba tó ń kọ́ kìí kẹrì alábọ̀dẹ́sì àwọn adẹ́sì láti lè gbọ́ ìtàn bó o ni wọ́n ti bí mọ́ríyàm aleyhi salam táwọn pẹ̀lú bá a rí a ìyá jésù bó o ni bíbí rẹ̀. ìyàwó ìmọ̀ràn tí ń ṣe ìyá mọ́ríàm ikọ̀ rẹ̀ ní àdẹ́tù a ẹ̀ akari èyí tí ò lómi yìí àtẹ́tù òun lórúkọ rẹ̀ ẹ̀yin náà máa ń pọnmọ́ pèkúpè ìyá dẹ̀ ìyá dẹ̀ adẹ̀ bò wò ìyá adẹ̀ adẹ̀ adẹ̀ bọ̀ àtẹ́tù àtẹ́tù òun lè kọ̀ ya Mariam ìyàwó Ibrahim ọmọ fàákúrúdà muhammad bin ishaq ó ní hanẹ́tù yìí ọjà tó ṣe pé kò lóyún kò lóyún ní ẹ̀rí ó ti di ìyàwó lè wọ́n mú gbogbo àdáàbá sọ àwọn àfa tí kàfá náà sì tẹ lábẹ́ aṣọ rẹ̀ tó gbogbo ra odidi lè mọ́ bù tọ́lọ̀ ń pinnu ẹni ẹ̀sà nìyí ìyàwó rẹ̀ ó ṣe kí ni o kò lóyún ọlọ́run ti wálé àdánwò lè mọ́ bù tí ń darí mọ́sáńgá ń pèlè àlùmọ́sẹ̀tò là ákọ̀ọ́sọ ní Jerusalem tí jẹ́ ìkùránẹ̀ ìyàwó wọn ti jẹ́ hànẹ́sù wò lóyún o wọ́n nígbà wá àtijọ́ kẹ́kọ̀ọ́ ìyá ni wàá rí ẹyẹ ẹyẹ ni bẹ̀rẹ̀ sí ní ṣe oúnjẹ ẹ bàbá àwọn ẹyẹ ti máa sọ sósósósó ti ń sọ oúnjẹ ó ń gbé sẹ́nu àwọn ọmọ ẹ̀ á sẹ́ni ìyá yìí ti fà ọmọ ọjọ́ yẹn ni ẹ̀fí á ọlọ́run bá fún mi náà lọ́wọ́ ó bá bẹ lọ́wọ́ ọlọ́run bá fún mi lọ́wọ́ ọlọ́run sì gbàdúrà rẹ̀ lè gbọ́ bùsọ́dọ̀ wọ báyìí bó ṣe di pé wọ́n lóyún nìyẹn gba tó ti pé ìyá lóyún tó yí orí lẹ̀ ìyá wa ṣèlè ní pé ọmọ yìí ọlọ́run tí wọ́n bá ti kẹ́ ẹni kẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ bá ti ìwọ ọ̀bà níyà tí wọ́n fi lọ ọjọ́ tọ́ba ní lágbájá ọ̀fẹ́ kan fẹ́ sọ fẹ́ ni ó fún mi lé wa bó wù ú báyìí ìyẹn ti ẹ̀fọ́ lọ́dọ̀ àwọn obìnrin ọba jọkùnrin rẹ lọ́dọ̀ tó àwọn gbà wọ́n lè ń dáko ọba yẹ lọ́dọ̀ wá ń sẹ́yìn àwọn kan kó máa bá ń káwù lọ́wọ́ bá ń káwò ní kàfi tẹ̀ ní ẹ̀kọ́ tẹ́gbẹ̀kẹ̀ láàyè láàyè. ìyá yìí wá tèlé lẹ́mí wọn níbi ọgbà yìí o àwọn yóò tó wúri kù yìí ọ̀pọ̀ ní insha Allah sálọ̀ òní ìjọba fẹ́ kọ́ máa ṣe. ìjọ sì ní ọmọ mẹ́kọ́ tètè. wọ́n bá láti sí bàbá rẹ̀ wá ń darí ìbọn fẹ́ kọ́ bọ̀ yìí máa bójútó. ọba àfáà ìbọn fẹ́ kọ́ bọ̀ yìí àfáà. الله أكبر ẹ̀rí wọ́n ní sọ́dẹ̀ ló ti wá sọ ọwọ́ àti ayá náà ọ̀rọ̀ àti búrọ́dù ìbúrọ́dù. Thank you. wọ́n nígbà tí ìmọ̀ràn ìmọ̀ràn náà nígbà tí ìyàwó ìmọ̀ràn. nígbà tí ìyàwó ìmọ̀ràn náà ti ń sọ ìpè wọn lọ́wọ́ bẹ lẹ́dàá mi obìnrin mọ́lú ti dúró síbi lábá yìí ọlọ́run kan wá ń tẹ̀lé rí fún ẹ ewu tó wà nínú omi yìí kọjá sí pé tiẹ̀ nìkan ní ọ̀bà àti tọ́ba dáyé náà ewu tó wù nínú ìyá àdó àti lòtẹ̀ ènìyàn ọlọ́dà kù gbà á. torí wọn lọ́wọ́ bá lè yí wọn bá tó gbọ́ gbogbo kẹ́ni ẹ́ alámọ̀tẹ́sì jẹ́ ìyẹn ni pé ọgbà jọ àní mo sì lọ ọgbọ́ àníyàn ni wọn láwùjọ fún sálágbọ bí fásitì ha nígbà yẹn ìyá òsì mọ tó wà ń kó àwọn ọmọ pé kí sọkùnrin sọkùnrin lọ́mọ ní ìyá ọmọ tí wọn fi yẹn sóbìnrin ni wọn ọmọ àwọn kẹ ń sọ̀rọ̀ ọ̀dọ̀ pé táwọn bá káàkiri ìta ẹkú ti pé tọlọ́run nìkan ní ọmọ àti ọyà. Thank you wọ́n ti gbàdọ́ wá di pé àtẹ́kù tó bímọ lẹ́ẹ̀kan ọwọ́ alájọ́rọ́ bì ó lè wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá ẹlẹ́dàá mi. wọ́n máa ti bímọ ní obìnrin lọ́gàjẹ́ ọlọ́wọ́ bá sì dìbò nípa ohun tó bí pé ọmọ jọmọ lọ lé ló ti sọ lórí lọ ọkùnrin ọ̀dà bí obìnrin o gbogbo àwọn ọgbà àti ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ẹ kó sì ń kọ̀pẹ́ wà ó lọ kọ́ wà ọba wa tírélà káàkiri káàkiri yóò sì máa lọ sóko lẹ́nu lóko bọ́sà sẹ́ńtà kan máa lọ dún máa dún káàkiri. àwọn kékeré kan lóye yóò fẹ́ ẹ̀ta ọkùnrin ni ó ní ṣe ká lágbára lórí ẹ̀ torí àdámọ́ obìnrin wọ́n da mọ́wọ́ ìyá rẹ̀ òdòdó kí gbogbo ẹ̀rọ ọ̀kúnná ti wàhálà kí ìbá fẹ́ sáà dábọ̀ ẹ̀bá ṣe ṣùgbọ́n kùnrin kí gbogbo ẹ̀ lè ó lágbára kí ìfẹ̀yẹ kọ́ má ṣe kọ́ má kọ́lẹ̀ kálukú dẹ̀ lẹ́sà díẹ̀ ìyá lọ́mọ làwọn bá yà á fọmọ láyọ̀ ni á fọmọ ni á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa tiwa pé ká kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ká jáde ká sọ̀rọ̀ kàkà ká dẹ́wò tiwa nìyẹn. ọkùnrin ọ̀dà bí obìnrin ìlẹ̀kọ́ wá nínú agbára bákẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti jọ rí. wàlìjà lílé ìpínlẹ̀ àìbáadá àti ìlágbára tó jọ sí wọn rí bákan náà. ẹ bàtà òbí adẹ́rẹ́ rẹ̀ kẹ̀ àwọn ọjọ́ kan wà tí òde wá mọ́sálásí wọ́n lé lóhùn sí háì wọ́n ṣe ìsìn àlejò ìsìn àlejò tí wọ́n bá ń ṣe wọ́n lè bímọ tọ́ba jẹ́ lè mọ̀mú láti mọ́sálásí ẹ̀mí ló gbé àtọ́ta rẹ̀ gbáà òun làwọn ẹni tí wọ́n bá fòbìnrin ṣe lè mọ́mú o láti mọ́sálásí ìsàlẹ̀ mọ́mú yẹn wọ́n ti ṣe àkẹ́rì á ọ̀dà rẹ̀ ni wọ́n ìjọ ti gbé abáńsà lè dùn kọ́ àníkèrò ẹ̀rí obìnrin ọ̀dà tí ọkùnrin kú lágbára àti ìbójútó mọ́kálásí. tó dàbí àwọn abàrà rí bẹ́ẹ̀ ìyáálé ọkùnrin ọ̀dà bí obìnrin kú gbọ́ o. ẹ̀rí ìbí wá nìyí o wọ́n sọ ọmọdé ní Mariam ní kọjọ́ bàjẹ́ nìyẹn eléyìí jẹ́ ìtọ́ka wípé a lè sọmọ lé kọ́ńtínọ́tà alámi. ìjọ ní ìyá ni ìbọn ló pè lé kọ́. ajásí péjọ tá a bá bímọ gẹ́gẹ́ a lè pè lé kọ́ kùtìlẹ́sì. ẹ̀rí rẹ̀ ń tẹ nínú súnmẹ̀ wa. ọ̀rọ̀ mi ló dé yìí. ká tẹ̀ lọ́wọ́ àdó hadith bẹ́ẹ̀ ẹni pa máa ń sọ wípé sọ́ọ̀rì wọ́n kọ̀ bílánà ló wọ̀ sọ́ọ̀rì ọ̀dà. wọ́n dá gbàdá sọ pé àtẹ́sù ọjọ́ tó bímọ ọlọ́sọ ní mọ́ríyàm. àwa náà sì lè sọmọ lẹ́kọ́ níjọ́ tá a bí. sísè rí àwọn ẹni tó ti sáájú wa tó fi tu alẹ́ lò. náà òfin wa ni. tá a bá ti rí ewu tí alùpùpù sálá tó fi pẹ̀kẹ́ lò tó fi fi rinlẹ̀ yìí dé èyí náà lè ṣe bẹ́ẹ̀. àwa àdìsí rẹ̀ kọ́nà wà tó sọ̀kì háì ṣùgbọ́n kò kọ́nà tó tún kọ́ gbé jáde òun ni àdìsí sábàtì sọlá sọ yìí pé wọ́n lè lálẹ́ yà láìlà wà lálẹ́ mọ́júmọ́ lóru òru sílẹ̀ bọ́ yìí ọlọ́run fọ ọmọkùnrin tàbí lọ́rẹ̀ ó ti sọ ní pé kọ́ bàbá mi ìbọ̀rọ̀ gé. ó bẹ̀rẹ̀ pé tẹ̀lé àwọn ẹni tó wa yẹn pé àbímọ lóòjọ́ àtọ́lé mọ lóòjọ́ tẹ̀lé àjọ alẹ́ nígbà táté sùn sálá ṣe kéde o tó ti bu wọ́lù tí ọ̀bá bu wọ́lù kéde tó fi wà o ẹnì kan wá lò lànà ìdílé ìsìn kí wọ́n ní kolo tìrì kó ti bẹ̀rẹ̀ nínú báíbùlù lòun ti kà á ara rẹ̀ wá yá bọ̀dù. láti ẹ̀ bá lóbi ọlọ́dẹ lànà bí yíyá ìgbà rẹ̀ díẹ̀ káwọn sálá bu wọ́lù káwọn sálá bu

ìyá ẹ̀kọ́ ẹ̀yẹ́ àjà fi kéwú jẹ bẹ́ẹ̀. ọmọ táàbà sọlé kọlé lóòjọ́ ọmọ ìyá ọjọ́ ọmọ náà ní fasúnẹ̀ rẹ̀ ìbájá láti tún fi àǹfààní nínú èyí tí àlùfẹ́kùn kọ́ ni wọ́n sọ fún wọn tí wọ́n ti wá láǹfààní rẹ̀ tí wọ́n bá bù wọn tí wọ́n bá wà bá ìpè báàbù tẹ́sí ìyá ti gbọ̀n lórí yàrá àtàlẹ́ ìlàdá nínú ọ̀nà ìyàrá kan. ojú ọ̀lẹ̀ tó sọ wípé ọmọ tá a bá bí níjọ́ tá a bí a lè sọ lé kan tí èèyàn bá ní pẹrẹ súnà rẹ̀. lójú ayé fífún àwọn fún yẹn tẹ́ àdìsí tó ń sábẹ́rẹ̀. àtọ́ pé bàbá pé ilé kan lóòjọ́ òrìlẹ̀ ó gbọ́ ọ ṣùgbọ́n tí nítorí pé kò sákọọ́lẹ̀ kan tó fi díẹ̀ múlẹ̀ yìí pé báyìí ni àdúgbò sára ni wọ́n ti pa súnlẹ̀ ìbọ̀rọ̀ àdìgbò yìí àtàwọn ọmọ mi tí wọ́n fi lè kọ lóòjọ́ tí wọ́n bí wọn. ó fi àjẹ a lè sọ wọlé fọjọ́ kẹta àdìgbò àdìgbò wà bẹ́ẹ̀ lọ́kì ṣe ẹ̀wẹ̀ àdìgbò wà lásán ẹni pé àdìgbò sábúrà lórí tó ti àbọ̀wà lórí ẹ̀ ìgbélu sẹ́ta á ti jọ kéde á parí ọmọ á sọ ní kọ á yẹ kékeré o á pẹ̀lẹ́ fúnlẹ̀ àwọn sẹ́fẹ́fẹ́ tàbí wọn fẹ́ ká ti ní jọ kéde yẹn. a tẹ̀lé àwọn ọ̀rọ̀ nínú wa àwọn àhàdé ti ní wà ló ti fa àwọn sẹ́tọ́ pọ̀ dáàbì lọ́dọ̀ ẹ̀ tó dé jì nínú ẹ̀ ní ká dábẹ́ ọmọ kábúlọ́ fífà tàbí pa lórí tuntun. àdéhùn yẹn yẹn takọ wa bẹ́ẹ̀ bá lọ́wọ́ tà ló wọlé bilẹ̀ iṣẹ́ fún alùpàdé rahimahullah ta'ala káàbá sọ̀rọ̀ sọ́ọ̀nù fitra èèyàn kẹ́lu rẹ̀ àdéhùn yẹn padà lágbára pẹ̀lú àwọn ṣàwáyé tó ti wá lóòótọ́ ọ̀rọ̀ pẹ̀ ibi àyíká àwọn òye lè padà dé tí wọn fi falẹ̀ lẹ́ẹ̀kẹ́ yẹn wo ní kékeré o ò ní fún yẹn lóye a kò gbọdọ̀ ṣe o èyí là abẹ́ là ń sọ ìyẹn lè ṣe ní ọjọ́ kìíní ẹ̀rí nínú kẹtù bíbí àtúnjọ dáadáa ni wọn lè pélé lọ wọlé orílẹ̀ nínú hadith tí wọn Bukhari àti Muslim tó gbé jáde bíbí adẹ̀kùn náà rọ́dí ọlọ́ọ̀tàlá àti ọmọ ìyẹn ni pé arákùnrin rẹ ìyẹn ni pé ọmọ yẹ kó gbé e lọ sọ́dọ̀ àtẹni gbàdí ààrẹ tẹ sọlọlọ àdùsọlọ òjijì ọlọsẹ jẹ dàbí inú lẹ́nu tó kú rẹ èyí tó wá ti kòkò títọ rẹ ti lòmọ yẹ ọwọ́ àtẹrà ọmọ yẹ ní kiri ọmọ yẹrì ó ti sọ ọmọ yẹ ní àtúnlá níjó ìjọ bí gẹ́gẹ́ wọ́n bẹ̀rẹ̀ pé kẹ̀rí àwọn ẹni tó ti lọ yìí kẹ̀rí àwọn adi nítorí parí bí àtẹ́bí dé ó tún ti kú yẹ ẹ̀rí wọ́n lè wá rí hadithi kọ̀dáadáa látọ̀dọ̀ hasan basiri látọ̀dọ̀ sábà mọ̀tòdá wọ́n lè ṣe ọlọ́wọ́ bá sọ́wọ́ yìí bẹ́ẹ̀ àti gbogbo ọmọ tá a bá dé àti ti dógò pé apẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ àdìkọ̀ ẹ̀rẹ̀ yẹn jọ́ kìí láǹfààní o àwọn olóòtú àdínlẹ̀ ọmọ abẹ́rẹ́ wàhálà wọ́n lè jà lórí ẹ̀sìn òjì dọ̀tún là. ìwà lóko kálákọ́ mẹ́sì wa ló sọ fún wa ẹ̀sìn tẹ̀lẹ́rẹ́ súnà nínú ẹ̀kọ́ mi ìta lè ta lè pèsè sí ìkà. ìgbà wọn kẹ́kọ̀ọ́ máa ń bínú sí ìdíyàn wọ́n lè ní kú ẹnìkan ẹ náà tó kí ló fẹ́ mú bi eléyìí. ẹtí ọ̀hún bàjẹ́ gbogbo ọgbọ yóò wù tá a bá ti fi báyà ti fi tó kù fẹrẹ sún ẹrẹ sún náà ẹjọ́ kejì láti fi dùn wòlá bẹ̀rẹ̀ ìjọ kejì rẹ̀ abimọ lónìí ọjọ́ kíni alárúbà ọjọ́ tuesday ẹgbẹ́ bọ́bọ̀ mi lè bímọ lónìí tuesday ní akíkọ tọ́ba ajá ló ń sàkà sí sínú ni mọ́gàrí ti wọlé láta ọ̀rọ̀ ti wọ̀ láti ẹbí ajá kíkẹ́ àrùbí àwọn yìí náà ní kéde o òun náà láti àkíkọ òun tú rárá ẹsìn lẹ́yìn àwọn bàbá ẹ bá ní bàbá ẹ dàpọ̀ bàbá ní ọ̀gá ẹ̀sìn lọ́wọ́ èèyàn àbọ́lọ̀ wọ́n dẹ̀ kí ìgbé tí tọmọ fún bá làálà eléyìí ọmọ tèmi ni èmi tọmọ bàbá mi fún bàbá tó ti máa sọ lálẹ́ ìyẹ́ ilé ẹ̀ ti gbé yẹ ya pa òfin ìgbésẹ̀ yọ̀ wá ya pa òfin bẹ́ẹ̀ sẹ́yọ̀ sẹ́yà sẹ́ bàbá bẹ́ẹ̀ lórí kéde tó bá rú wọn lójú ìwọ pẹrẹ ẹsẹ̀ níjọ́ kéde tó bá dijọ́ kẹjọ ara wọn tó bá fẹ́ dá gbàtó bá dẹ̀ tiẹ̀ yọjú sílẹ̀ kí ló kẹ̀ tó bá ló ẹrẹ tó kọ́ máa fọ ẹrẹ yẹn pọ̀ àwọn ọjọ́ tẹ̀ jẹ́ wa bẹ́ẹ̀ kọ́ ní ti màlúù mẹ́wàá wọn parí ẹ̀ níwọ̀n bá tilẹ̀ oṣù yìí kẹ́rin kan máa sàkọ́lé pé kẹ́rin wà ní ti pípọ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ wọlé òdì pípọ̀ kẹ́rin ò sún àwọn èèyàn lọ. torí bẹ́ẹ̀ lọ́kùtù àtàrẹ láwọn ọ̀dẹ̀ tí má fẹ́ fi sí wọn pẹ̀lú gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ tó máa ń gbé sí alọ́bí akíkọ̀ fẹ́ jọ kẹ̀kẹ́ máa sọ pé ẹ ìyẹn gbọ́dọ̀ wẹ̀ mí náà ah, àdébí ìsọ̀rọ̀ lára rárá rárá ẹ̀. ọjọ́ bẹ̀rẹ̀ fi fẹ́ lu jímọ̀ èmi sàkí ni gbogbo wòlòwòlò yẹn kí lábẹ́ fi lé ẹ̀. irú gbogbo àwọn fásitì àwọn èrò orí ayé wọ̀nyí kò sẹ́ni mo bí ìlànà rẹ̀ náà náà ń bèrè sí kò sẹ́ni tó bá dẹ́ni gbogbo ajáfùjáfù yẹn lójú ayé rẹ̀ náà ò béèrè jáfùjáfù ó bẹ̀rẹ̀ sọ fún wa láfẹ́ pẹ̀tọ̀ ọmọ tá a bá ti àwọn òfòlù burúkú yìí rẹ ni aláǹsọ fún ọlọ́pọ̀lọpọ̀ ẹnu tí kò bímọ ní agogo kẹlá o ó yẹ kó kóoru kó pé méje tó bá dẹ̀ bí mọ́kẹlá o lu ìlú yẹ kó fáyìlì àtúkọ̀ ní mọ́kẹlá o. ẹyẹ rẹ ti sọ bẹ́ẹ̀ fún ọ ìyàwó rẹ tó ti wọlé mọ́kẹlá o kọfẹ pé méje tó pé méje tó bá dàgbọ́ kẹlá o kọ́dà sí kí ni o kọ́dà rẹ sún dẹ́gbẹ́lẹ̀ kọ́ pa nígbà yẹn. pè wá àpá bẹ́ẹ̀ àárọ̀ ọ̀dà àwọn àdéhùn àdéhùn pépé ìjọ tẹ wá rí padà pé báyìí. wọ̀lì ìyàwó àpèlà èsì tí wọ́n bu wálé ẹ̀dùn pépé. tó nípa abẹ́ má darẹ̀ láàmú gbòdì tó yàwó fẹ́ yẹ ajá tí pé gbogbo responsibility lórí ọmọ owó ti tó nìyẹn. òbó ti yé sí òdìdí kọ́ máa wojú bàbá kan wọ́n ní àìsàn yìí sálà fọwọ́ bò bàbá lọ́gbọ́n ìyàwó ẹ̀ mọ́lẹ̀ àwọn adigunjalè tó wà ní ẹ bàbá ní ọ̀sán kékeré lórí kí wọ́n lè fẹ́rẹ́ súnlẹ̀ wá ọ̀bọ lọ́rọ̀ ni tó ẹ̀ kó tọ́ o tó ọmọ ṣe kó tọ́ ìwọ pẹ́rẹ́ níjọ́ kìíní tí tẹ́tẹ́ ní kó ṣe é ní àtúntò àyàtọ̀ bá tẹ́tẹ́ kó máa dẹ̀ wò àtúntò ìdẹ̀ ti tẹ́tẹ́ ní káwé yẹn kó jọ ti wá àwọn sọ fún àwọn àtàjẹ láti sùn dẹgẹ ká bá ṣe é sáà lọ́yà ká tún pàtì kó má jáde fún àwọn ọmọdé abá padà ní igbó àyíká bá tún bọ yíká yíká tẹ́sì àwọn ọmọ yẹn yóò padà máa yé wọ inú gbogbo ọmọ náà wá sí báyìí ọyẹ kí wọ́n jókòó wá sí kó máa ṣe níbẹ̀. fún nípa bẹ́ẹ̀ kò sí fúnlẹ̀ rárá òbí mọ ọkùnrin wàá pẹrẹ méjì tí wọ́n ṣe déédéé ara wọn òbí mọ obìnrin wàá pà kan tó bá dẹ̀ lágbára àti fa méjì fọmọkùnrin wàá pẹ́yọ̀ kan òtọ́lọ́ òpin ní ikú ìjọ jíjọ kẹjọ wò kásì kẹjọ ọpọlọ lásánlásán ẹdẹ òwúlò wọ́n tún pa ayé níbi gbogbo yẹn wọ́n lọ ẹgbẹ́ ọyọ kí ẹ kó gbogbo méje kọ́kọ́ kẹtẹ méje ẹ ebi òsè rẹ nìkan tó wọ tó tún ọlá ago mẹ́rin abago mẹ́ta abago méjì ọ̀sẹ̀ kóró fẹ́ gbádùn ọ̀rọ̀ mi yẹn kọ́ wá sí kéde ìgbà ìgbẹ́ lọ́lọ́gbọ́n kẹ̀kẹ́ rẹ lọ́wọ́ nígbà tó ti jọ́ kẹjọ náà kékeré yóò fi pé twenty four twenty láti ẹ̀kọ́kọ́ sọ fún ọpọlọ ayé ni ọsọ pé tuntun tó fún àti ní gbogbo ọjọ́ gbọ́dọ̀ pé ebi ọ̀sẹ̀ ọ̀fẹ́ ẹ̀kọ́ sọ pé twelve hours òbí ló pé twelve hours ọpọlọ ayé ni tí ìsọpọlọ ẹ̀ka lè kó nípa bẹ́ẹ̀ jọ́kèje lápẹ̀rẹ̀ àtọ̀gbọ́n lè kọ́ àfààní ọmọ eléyìí ni o ti mọ́mọ́ ahmed sáwà àti alùpùpù rẹ̀ pẹ̀lú láwùjọ yẹn ni wọ́n yìí dáàbò mọ́rí àbúwá abẹ́ náà yí pé ìwọ ọlọ́run. torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba mo ń wá sọ̀rọ̀ rẹ nípa ọmọ yìí o mo wá sọ̀rọ̀ ọlọ́run ọba mo ń sọ̀rọ̀ kó bá ń sọ̀rọ̀ yìí àti ohun tí ọba jáde lára rẹ̀ mílẹ̀ ṣàyìn lọ́ọ́ ní rọ́ọ̀jì má ṣe ká ṣe dání ọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí májà lábúrò àti tani májà ń kó lórí ẹ o ọmọ tó wá padà jáde lára ẹ làdó ní ẹyin sá alẹ́ sọlá tó sọlá ọlọ́run ti gbàdúrà yìí gẹ́gẹ́ bí àtọ̀rọ̀ zẹ́ẹ̀ bó ti gbẹgbà wá látọ̀dà àbí ìfọ̀yọ́ wọ́n ní òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtàlá sọ pé àdúrà àdúrà mọ́ríàmù gbà ọ̀yà àbí àdúrà àdẹ́sùgbà lórí mọ́ríàmù ọ̀yà ó ti pọ̀ sọ́gbọ̀n kẹ́tí ó bì í àti ká ti bá mi kọ́ bá nígbà wọn bá ti ọ̀yà. wọ́n ní káṣí náà nípa tí wọ́n fọwọ́ bá lọ́kọ̀ yóò fi ké náà sọ pé kẹ̀sí ìké náà bá wí wọ́n láti ká nípa fọwọ́ bá o. wọ́n rí abúlé kẹ́lẹ́ òṣèlú ẹ̀ àtọwọ́ rẹ̀ yín ká wọ́n ní àbúrò náà wá ní tọ́ba wù yẹ kọ̀rọ̀ ọlọ́run tó bá pé wàá ṣe orin inú àdìgá bọ́ọ̀lù orin ìyá kan ha ìrìn àṣà ìtàn ní rọjì. torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́wọ́ bá mo fẹ́ kó bá mi sọ́mọ yé àtọmọ tí ó jáde lára ẹ̀ wọ́n ti ká fi sáré ráyè lọ́dọ̀ ẹ̀ ilé iná tó padà rí lọ́dún súnà fáwa náà o sábà fẹ́ dọ́dọ̀ ara ni wa gbọ́dọ̀ fẹ́ lọ́wọ́ bisimilahi allahu jẹ́dẹ́bi lè ṣàìtọ́d wà jẹ́dẹ́bi ṣàìtọ́d rọrùn kàkútàdì wọ́n tọ́lọ̀ fi èrí kó ti ọmọ pẹ̀lú ooru ní yẹn sùn pẹ̀lú obìnrin yẹn àṣetádùn ní láyé rárá wọ́n lọ́mọ ní òní síwí ìkẹ́ni ọmọ ní òní fárẹ̀ ìparọ̀ ẹ̀ yóò adiwe kẹ lòun náà ká àbí wọ́n sọ pé yóò rí sẹ́kẹ̀ yóò wá sọ pé ti change kò ní parọ̀ ẹ̀ tí ẹ bá ti tẹ̀lé òun kàgbọ́dárí hádù máa tẹ̀síwájú ọ̀la ìṣá ọ̀la hádà ọ̀sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ ọ̀bá rẹ̀ ọ̀sọ́gbẹ̀sì wáyé ọ̀sọ́gbẹ̀sì wáyé. wàhálà sàlámù. rí ọ̀rọ̀ yẹn ìròrí tí wọ́n ní títí títí ibi rẹ̀ sí ìgbọ́ lọ́dọ̀ dókítà kẹta ọ̀rọ̀ yẹn sábàtẹ̀tì títà á ti lọ bá àwọn ẹni tó mọ̀ nípa ìlera sọlá sọlá ọ̀sọ̀rọ̀ ẹ̀bùn alẹ́ gẹ́gẹ́ àdìsí yẹn mò ń sọ pé àdìsí yẹn ní pírọ́blẹ́mù ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ tó wà tó ti padà lágbára tàà ti sọ̀rọ̀ tọ̀ ìjákóró ọmọ yẹn máa kéré ìkọ́ kó kéré ìkó dàgbà lọ. mọ̀lẹ́dì làlá wa kékeré lé ìbáwò gbọ̀dọ̀ àwọn àti báwo ni wọ́n ti máa kó wa ń sàrà. àríkà àwọn ọmọ òbí ìlú bíi pé tọ́lá ti tọ́lá ti kòòrò ni wọ́n máa fi. ọ̀ gbígbà ni làwọn ọ̀yà wọn wà lé ni wọ́n máa fẹ́nu sí ilé gbogbo gbàdẹ́lẹ̀ wọ́n ojú mi ni wọ́n ti lọ. ìgbà kòòrò wọ́n wà nílé. ìgbà yẹn wà fi tẹ̀ ẹni tí wọ́n máa kọ ọba ti dìgbà débi ó sì dìgbà lágàrà yìí á sòrò bí kí wọ́n sọ fún ìtàn yẹn tí ó sòrò gidi. bẹ̀jọ́ wọ́n ní tí wọ́n kọ́ ó dàbí yọ ọ̀rẹ́ rọ́ọ̀sẹ̀ kẹ́ mọ́jọ́ kò rí kẹ́. ẹnì wá kọ orí wa ẹ̀wọ́n dàgbà máa ẹ̀ ṣe ìtọ́sọ̀ náà wọ́n ti gbà ìrora àyà tuntun kiri o akiri ṣùgbọ́n pé kò ní dára lórí àbọ̀ èyí tá a jọ mọ nípa obìnrin òun ni pé wọn gbọdọ̀ gé wọlé bóyá òun ni wọ́n lọ gbé tẹ̀ra o wọ́n bá kí ẹ̀ wọ́n lẹ̀ jù obìnrin bá ti kí ni o kò ní bọ̀ àti wọ́pọ̀. tí wọ́n bá wá kílẹ̀ kí ẹja má kọ́ rárá tó ti máa ń lẹ̀ láwọn ọ̀lẹ̀ faransé kó máa yà sẹ́wọ́. pẹ̀lú ẹni báwọn obìnrin wọ́n yà wẹ́wẹ́ ìjà ọmọ lọ́dún gbogbo wẹ́wẹ́ ìfẹ́ni sọ pé àwọn obìnrin bíi ya àwọn sùlẹ̀ ní àwọn ọ̀dọ́ wọn sùlẹ̀ ní o lẹ́yìn ìta ọkọ̀ faransé kẹ̀kẹ́ torí wọ́n kọ́ làbọ̀ bọ̀rọ̀ báyìí yorùbá káàsì máa gbọ́ ọ̀rọ̀ sí àwọn aláṣẹ wa sọ wọn dàbí wọn láwọn ọjà wa yà lórí ẹ lórí wípé àkùgbọ ọ̀rọ̀ kọlà fún bèrè ẹsùn tí wà ní. sọfí ẹsì wọn dàbí wípé wọn láwọn ọjà ẹsẹ fún wa àgbàkadà lórí ẹsùn wà ní. ewu tó dẹ̀ sí wọn ni wípé bí wọ́n ti kọlà yẹn bí àṣà àtijọ́ bí wọ́n lè mú abẹ́yọ̀ kan tó ti kọlà fún bí ẹni ẹni kiri pé bóyá ìṣẹ̀ṣẹ̀ lè bọ́ sínú ara kókó sùtà tó lọ́wọ́ àìlẹ́wọ̀n àtàwọn ọ̀tún lọ́jọ́ wájú bí wọ́n ti wọlé ẹ̀sẹ̀ tó máa ń ṣẹlẹ̀ yẹn ọlọ́wọ́ àlàkùlà wọ́n fi tẹ̀lé kọ̀ ṣùgbọ́n tí kò bẹ́ẹ̀ lábára ọ̀tọ́ wa kó àṣẹ tí wọ́n bá jẹ́ ọwọ́ náà fi pé ká máa jìyà lórí ẹ̀ tí wọ́n wà lẹ́yìn tó mọ̀ ọkọ ni tó máa kọ́ fún wa àbí wọ́n máa kọ́ fáwọn ọmọ wa ọmọkùnrin ọmọbìnrin وعليكم السلام bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè sọ ọdíjọ kejì bẹ́ẹ̀ atópè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wá sọ pé ẹni tó ṣùgbọ́n ká dọ́gbọ́n sáǹfààní mímọ̀ yẹn sábà ti ṣe wá láǹfààní pé àwọn ọmọ tí wọ́n pè ní ikọ̀ lóòjọ́ ní ààrá kan lẹ̀ pé wọ́n pa ẹ̀rẹ̀ wọn. ọ̀sẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ ọ̀sẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ akẹ́kẹ́ káfí lè súnlẹ̀ yẹn káfí lè máa di àwọn kiri yẹn mọ́lẹ̀ káfí lè máa di mọ́lẹ̀ yìí àwọn àdéhùn yẹn tó tọ́ o tí wọ́n pèlè kan lóòjọ́ wọ́n pẹ̀rẹ̀ èyí tó ṣe pé jọ́ keje òun ni wọ́n pẹ̀rẹ̀ tó ṣe pé ẹnì wa rẹ̀ nìkan tó ṣe ká sì díẹ̀ múlẹ̀ nìyẹn ó ti fẹ́ẹ́ tó fi ọmọ bí mẹ́ta àbí jù lọ débi bí ń sì sọ́wádé kí ni wọ́n lè kọ ẹ̀yà lùkù lè bójú ọlẹ́ pé wọ́n jọ keje ẹlòmí lè máa ní ọ ah, àlàrí ìkẹlẹ́wọ̀n káàdì olóṣùgbé wọ̀nyí. ọ̀rọ̀ bó bí ń sì á fi lè mọ̀ yí pé àtẹ̀lé ọ̀rọ̀ bá rí ẹbí rẹ̀. ọ̀dà ìfowópamọ́ ṣáájú ní èsì náà ọ̀gá ọ ọyẹ kí wọn lò jáàbù wọn làwọn muslim làwọn tó wọn bá lò jáàbù pàtó àlọ àwọn christian ìdílé ti lọ tó lò ọyẹ kí wọn lò tẹ́lẹ̀. tọrọ wà nínú kiri kíra àwọn pé wọn gbọ́dọ̀ sórí lẹ wọ ilé ìjọsìn kódà ojúṣe àwọn mùsùlùmí lè yí sọ nítorí pé wọn sọ pé sálà gbogbo ayé ṣe fún mùsùlùmí nìkan káàdé wa lọ́dún má bàa gbórí káàkiri mọ́ ó dàbí ó gbó yẹn àgàgà ìwọ́n tó bá lọ jókòó wájú ta náà fẹ́ẹ́ jókòó wájú ta tẹ́ jókòó láti ẹbí ìfẹ́ kọjá bẹ́ẹ̀ tó fẹ́ ebi ẹsẹ̀ lójú ẹgbà tẹ ìfẹ́ kọ́ lórí kẹ́ má fi kẹ́lé rí náà torí káwọn náà bá borí tí wọ́n bu ara wọn yẹn nìkan máa dínkù kò ní kó wàhálà báwọn ọ̀dọ́ láti máa wò ó lọ́wọ́ àná. ṣùgbọ́n wọn ní balada ọtún ni torí pé wọn ò ẹ ẹ rí ti ìta nẹ́ẹ̀sì sọ́gbọ́n àtàlà àtàwọn yìí darí lọ àkàdésì yẹn àwọn bálá yẹn ti rí ọ̀rọ̀ bá rí ẹ di yé ìgbélé tó súnmọ́ kọjá tó kótó owó lágbára àti pa ó lè padà pa tó bá yá kóra ń fàdí wà fún yẹn tí yàn bá rí májọ kejì àkọ́kọ́ ó lè pa níjọ́ kejì kejì fourteen ó lè pa níjọ́ kejì kẹta fifty one lẹ́yìn rẹ̀ ló tẹ́ bọ́ bá ìyẹn tó lè pa

òní sẹ́mi tún ẹ̀ pàtó àìfọ́ ti pẹ́rẹ́ rẹ̀ tẹ́lẹ̀ akẹ́kẹ́ jí orúkọ yẹn lábala wo sí àfáwà tí wọ́n bá kéèsì wa kásọ̀ afáwọn orúkọ kan ẹ kọ ọ̀gbọ̀n láyé ká kọjá ká máa jẹ o bí jibirilu bí bíkáyélu bí kẹ̀kẹ́ lọ́kẹ́ ká máa jẹ àti yìí gbéraga gbogbo àwọn kẹ̀kẹ́ kọ́ tó yá pé tá a bá fẹ́ ká wá àwọn ṣé kọ owó ni mo lè sọ bọ̀ kìí ṣe pé kí wọ́n tó jáde lónìí àgbọn ọ̀sọ̀kan ọjọ́ olóbi wọn bá ní àwọn a ìràwọ̀ bìrì ọmọ tí bá ó lè jáde àti ó lè kiri sọ fún ni pé tọkùnrin fún mi wà ní èyí kọ́ lọ́wọ́ ní kò kéde wọlé kéde ọjọ́ rahman wọ́n á kó gba àwọn ìkọ̀ wá sí àwọn ìkọ̀ àtẹ́bí ọlọ́wọ́ àti ẹ̀bẹ̀ lọ. rọ̀bá yẹn ti rẹ̀ wọ́n ti sáré. káwọn yóò bá bẹ̀rẹ̀ sí ọ̀tọ̀ gbogbo ìfọ̀ kọ́ni ti mẹ́rẹ́ jẹ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ kọ́kẹ́ mọ́ jẹ́ kọ́ sàrà lélẹ́yìn ọ̀yà. عليه الصلاة والسلام a gbogbo ayé ni o apàṣẹ wa a sì fi mọ gbogbo àyẹ̀wò ní àlejò mọ́kùnrin bẹ́ẹ̀ kódà débi yìí sọ̀rọ̀ nínú akékeré alátẹ̀lé kákàbọ̀ ara àtẹ ẹ̀rẹ́ lẹ́sìn ti gbọ́ yẹn àtẹ apàṣẹ wáyé ẹ̀ ṣé o lè pè ní bí kiri àdúgbò ẹ̀ pé ṣé o sọ pé báyìí. mùtáàtì ara ẹ̀ lè ẹ gbàfà wọ́n láwọn gbàfà ẹni kú sí àjẹ yóò ti ṣe ìdájọ́ nìyẹn irú yìí dáná sọláńkú lọ́wọ́ lẹ̀ gẹ́gẹ́ yẹn èyí bẹ́ẹ̀ ló bá ti yẹ wọn. lọ́sùn sọlá ló sàlàyé ẹ̀fọ́ wa yóò fi wa. èyí ti sọ pé olú ti o òní olú tọ́mọ ni. èyí sàdé ti mọ̀ alùpàdé gbogbo yẹn lé ọ̀tọ̀ náà gbogbo àwọn díìnì díìnì ọ̀tọ̀ ìwọ tí wọ́n bá ti sọ wọn nìyẹn wàá lọ ọ sàmùsùn wàá máa jẹ lọ òṣùpá wọn sọ nìyẹn wọn sọ ti lọ kí gbé náà gbogbo díìlì díìlì díìlì díìlì gàgà gbogbo náà. aleykum salaam. ẹ wọ́n bá fi sọ àkọlé òtítọ́ lọ́wọ́ àtàwọn kádàrá tó lọ́wọ́ tó kọ́ láti lọ́rí nípa rẹ̀. ẹ ọ̀ pé gbogbo nǹkan ní òtútù lójoojú àkótútù lọ́dọ̀ lọ́wọ́ ọmọ sùhánù. ẹjẹ́ àgbà tó dá àbá yẹn rẹ sọ tiẹ̀ pé aṣáájú àtijọ́ yẹn rẹ títí yẹn kó ti wá tó kádàrá tó bọ̀ lọ́wọ́ ọmọ sùhánù kó wù látàjú gbogbo àtẹ̀lé àkọ́kọ́ àtẹ̀lé ìgbẹ̀yìn wù látàjú gbogbo. ọlọ́wọ́ ti da sọ́jà wípé ṣùgbọ́n ọ̀pọ̀ wa yẹ ìṣẹ́ni bẹ́yìn ọlọ́wọ́ ti da sọ́jà. ọ̀pọ̀ ọ̀pọ̀ wọ́n ti pọ̀ jù gbogbo wa lọ́wọ́ ti dá síbi tọ́jà tó sì bọ̀ bá ti rí. sẹ́yìn yẹn bọ́ bá sí àti wa. nígbà tí ọlọ́run dá àdẹ́bí Ádámù alẹ́ sọ́lá tó. ọlọ́run wá ń àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹni fẹ́ dàbí nígbà ní kí ló di of ni yẹn sọlá dẹ̀ rí wa lójijì báyìí gbogbo lọ́dọ̀ ọlọ́run wàrà tètè bẹ́ẹ̀ ni rí wa lójijì lójijì báyìí níbi mo rí àwọn ọmọ yẹn wá lẹ́yìn wọ́n ní dáhùn dùn lé ni. nínú àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ ní anábì dáúdà wọ́n ní ee bóun ti ẹni jẹ́ bẹ́ẹ̀ ni o ẹni olóhùn dáúdà ni à ọ̀dà ẹ bá wù ọdún mélòó ni ó lò láyé wọ́n bá níbẹ̀ ni ọgbọ́n kan tó ni à àdébà dáúdà ni mo láìkẹ́ ọmọ yìí náà ọmọ mi o ẹ bá fún ní fọ́ọ̀tì sí kó jẹ́ ọdúrẹ́sì ìfẹ́ kó tètè kú mo láìkẹ́ bí ìfẹ́ wò wọ́n ti kàkọ́ lẹ̀ pàǹdẹ́bí adábọ̀ lò one thousand years gbà tó kún fọ́ọ̀tì tí mo lá fún ìfúdé tó ń fẹ́ mo lọ ní à ó kú fọ́ọ̀sì ó ti gbàgbé fọ́ọ̀sì tó fọ́ọ̀mù rẹ̀ jẹ lọ. ádámù gbàgbé báwa náà ti bẹ̀rẹ̀ sí gbàgbé nìyẹn. sẹ́rílì yẹn báwo lè jẹ́ adara wa láàmú gbogbo bẹ́ẹ̀ náà wá sí ìyá lè ju wa ọlọ́wọ́n ọba àlejò láti mọ̀ wá. mo rò bó bẹ́ẹ̀ tọrọ gba àwọn ọmọdé ọjà ìlara wa títí táàgùn fi rí bọ́yá àtòrí wá mílíọ̀nù yẹn ìsìn kọjá kan iṣẹ́ káàdì ẹ̀ máa ń ṣe làákàyọ̀ abátàbàtà kábàtà aláàbò lórí ilé ẹ̀ kó tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkọọ́lẹ̀ kọ̀rọ̀ bá rí ẹtì ẹ̀dẹ̀sì ọlọ́run náà ó ti rìsáàfẹ̀ kò sí ìtẹ̀ ẹ̀wí kẹ̀wí. ọlọ́run bọ̀ ó ti bọ́ lóde ó ti bọ́ lẹ́dà ó sì sọ pé bọ́ọ̀rọ̀ rẹ̀ ó ti rí bi èyí tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádà ẹ̀jẹ̀ ká gbé e sí adá lè ṣe tẹ̀lé ọlọ́run adamu kọ́ fẹ́ fà wá wò wọ́n á kalori tó dóyìn mọ́lẹ̀ tó wòye àdẹ́bì ni wọ́n sàn sàlátọ̀ yọ̀ ká owó tó fi sàdá kí irọ́ gbogbo eléyìí. ọ̀rọ̀ kọ́ wa rí sáfù yẹn káà fi òpé bẹ́ẹ̀ ni irọ́ ni gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ bọ́ sí yé bẹ́ẹ̀ ni. alisabula. dajá lóde yóò ti máa dalẹ̀ ẹrú káàtẹ́fẹ̀ yín sátó dé ìmọ̀mù máa jọ ó ti wà ń tà forty days òun ni nàìjíríà máa lò láyé ọjọ́ kẹ máa dàbí ọdún ọjọ́ kẹ máa dàbí oṣù kẹ máa dàbí ọ̀sẹ̀ kẹ máa dàbí ọjọ́ tá a lò kẹ máa dàbí wákàtí ẹtún wò yẹn ẹwà àwọn sábẹ́ bí wọn tí wọn gbà lẹbi yìí dé wọn bọ ìfara tọba wọn lọ́wọ́ ní ọjà fún òbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ sáà kí tó bá ti fáwọn ni a máa béèrè ìgbésọ <laughs> kẹwàá dàbí ọdún tẹ ọ káwọn ó sì béèrè. irú tó kí àwọn sábẹ́ jọ yẹn ọ̀rọ̀ òun táwọn kẹ́ béèrè ni pé ah, òṣìṣẹ́ ọlọ́run àmọ̀pádá lè ṣe lọ́lọ́run ó lè ṣe wọ́n bá wù bóun láti máa kírò <laughs> irú tó kí àwọn ènìyàn mọ̀ kọ́lọ́ lè ṣe irú wa láti rẹ̀ ah, òṣìṣẹ́ ọlọ́run ní ọ̀dà alágbódé nìyí ẹ fi gbèdéke wákàtí ni ajá ti pa táwọn rẹ̀ gan lọ́pọ̀lọpọ̀ ọ̀gá fájúrù yọmọ àwọn ọ̀gá tó rú ọ̀mọ́ yìí rẹ̀ ni. àbí tí wọ́n bá pèrò fún wa lórí fóònù ọ̀nà òru ti wọ̀ ewu tí wọ́n ti ṣètò oṣù kan sínú rẹ̀ àwọn pépà tí wọ́n máa fi káàkiri kátó laago ní ìjọba àdìgbò nàìjíríà kátó máa laago kọ̀díṣẹ̀ tuntun lè máa mú wa laago òun náà ti fi irun bí òjò ti fẹ́ rọ̀ yìí. òru wọ̀ lálẹ́ lápẹ̀rẹ̀ bóyá five fifty one adé six fifty one bá ti wí. nígbà ọ̀yọ́ ìjọba bẹ̀rẹ̀ lé gbàdé sísá àti àti bíi six fifty one fáàsì àdé sínú kí láti o àdé sóró de is fifty one. lẹ́yìn náà ni mo tún jáǹfààní fáwọn èèyàn kẹ́ tún bẹ lórílẹ̀ ayé nìsí tó ṣe wípé wọ́n lò six hours ọ̀sẹ̀ abẹ́ six months ọ̀sẹ̀ gbogbo ẹ̀ six months ìbí òru gbogbo ẹ̀ àwọn bí wà lórílẹ̀ ayé bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ máa fi máa ti bọ̀ ọ́ yóò kéde lọ ju àkókò lọ òní ó fi díwọ rẹ. ibi tó ti àwọn tó ti àwọn sọ harvard ọ̀rọ̀ ẹ̀sìn yẹn lọ́kàn tó táwọn béèrè mi wọn lè máa béèrè sí à bóò ni ó wàá ṣe pọ́sibú tó yẹ pé jọ́ tó ṣe déédéé ọdún tó yẹ béèrè. ọ̀yà. tí ó bá ti tó bíi six fifteen kéèyàn stop èèyàn àtọ̀ àbẹ́ five fifteen bá ti wí sí kéèyàn stop tí ẹ bá fẹ́ kí súnmọ́ yìí ti á bí five thirty ọ̀yẹ́ ká ti sí àṣùkà ká àbáwá dèdè kójọ five forty. Thank you. wọ́n wà lójẹ́ náà wọn ò ní dẹ́rù bàbá bọ́ bí wọ́n wà sí ibi báyẹn. àwọn àlùsọ tó ní wọ́n béèrè nínú ẹ̀ bá rí wọn sí sàlẹ̀ ẹ̀ bá rí ẹ̀dá kan tó lórí mẹ́fà àmójú rẹ̀ pẹlẹ́sẹ̀ ẹnu rẹ̀ pẹlẹ́sẹ̀ àyíká kan pẹ́sẹ̀ lọ́kàn dòkè orí fífi rì léyìn ọbẹ̀rù àbẹ́yẹ òní bẹ̀rù síbẹ̀ lẹ́wọ̀n ó sì arúgbó kẹjọ kẹ báyìí lọ́lọ́ bá tẹ̀lé sọ́lọ́ lọ́hàrẹ̀ sọ́lá wọ́n yóò jíjọ lọ ti máa ń ròyìn àlùjẹ́bẹ̀ yìí ti máa tún wọ́n mi. sẹ́mi yìí náà ìfọ̀sí gbogbo àwọ̀ ẹni wù jọ ìyá ni nǹkan tẹ̀ ṣe báyà arúgbó. sẹ́mi yìí náà ó ti wà àlùjẹ́bẹ̀ náà jíjọ lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n mo sì fi kọ́ yìí. àwa yìí náà tó báyìí tó kí sì á tún da sí ìṣàlá ọ̀ lálùjẹ́bẹ̀. òun lè wàlùfàmù. Bẹ́ẹ̀ni. ẹni ká má gbọdọ̀ ká má jẹ kọ́rọ̀ tó èrò bọ́ ẹ ká kọ́ máa pè bí ẹ bá ní kàwọ́ sàdáwà ní kàwọ́ bọ́tàlá sí bíbá ìkẹ́rì tó dáwà bá kọ́kọ́ ń pè sí adìyẹ òun ni àsọ̀láàtú fáyìrún gbìnà náà kódà bí wọ́n bá lé ọjọ́ àìsí ìtú yẹ́mẹ́yẹ́mẹ́ gẹ ìwọ ọjọ́ kọ̀ọ̀kan ni fóun náà lọ́wọ́ ní. ìpè o èrò kọ́ ṣe kiri òun lóore ju oorun lọ ẹ dákun ẹni tó ti wá jù ti fẹ́ tẹ́lẹ̀ tọ́wọ́ àdìgbà tá a kiri tó sọ fún àtọ̀lá tó kẹrin mi lẹ́sẹ̀ tọ́lọ̀ tó rú sùn. irun àkọ́pẹ́ ni bàbá mi kàlá ti pín iṣẹ́ fún àwọn sàkálà ẹ̀ kí ẹni tí máa ń pèrò yẹn òun ni àfáwà akéde wà fáwà bílẹ̀ àlè rọ́ọ̀dì ọlọ́kàlá àlè ẹni tí ó ń pèrò kejì ẹ̀ wò ní pèrò àtìgbà tí lè bá mọ́ òun ni àfáwà àtọ̀lá ìbọn ọ̀pẹ máa tó ọ̀ gbé àlẹ́ bá bọ́ ni àwọn èèyàn lọ ah, ilẹ̀ máa ti bọ́ gbà ẹ̀ lọ́wọ́ ó lọ́ọ́ pèrò àtìgbà táyà torí bẹ́ẹ̀ ká kíyèsí kọ́ lọ́wọ́ kó sàdùn wa náà parí fún àtúlà. Thank you. jáwọ́ orúkọ ni kì í ṣe dẹ́dẹ́ náà tí ẹ bá rí pé bóyá ó ń bọ̀ ó dẹ̀ sì ó lè kó sùtà bẹ́ẹ̀ lómi tó bá rọ̀ pa bẹ́ẹ̀ á lè ṣe jáwọ́ òròbó ti bẹ́ẹ̀ sí tó bá tún ṣẹlẹ̀ jọ́ kìí sọ́bà máa rẹ̀ lójoojúmọ́ ẹ lé sí ṣùgbọ́n tí ò bá ti ṣẹlẹ̀ kí lẹ́ fẹ́ ṣe sí ẹ kìí lásìkò ẹ̀ lóòótọ́ kìí ṣe àrà àbùtọ́ làwọn àfa ti gbé wọ wípé àwọn tó bá ṣiṣẹ́ agbára gẹ́gẹ́ lè ti jámù ní àwọn mọlémọlé tẹ̀lé tẹ̀lé ìjọsìn wọ́n lè ti jámù tí wọ́n káyé láti àlàkàlẹ̀ tó ti mọ́ gádà ti ṣáìbà ọlọ́wọ́ àlà. wàá lè kó sọ̀rọ̀. wọ́n bá wà nílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn oníṣẹ́ agbára ọ̀nà táwọn afa tó wọn níbẹ̀ ni wọ́n láǹtò sáláǹtì láì bí kọ́ndíṣẹ̀ kẹ̀kẹ́ nígbà tó fi lè ṣe tí ò sí ṣẹlẹ̀ kẹ̀kẹ́ tó fi ṣe àjá tó kékeré bá dà á rí kẹ̀kẹ́ yẹn lè tọ̀ bẹ̀ wọlé kó ṣe náà. Thank you. ní ìyàrá ti kéde. ìyẹn sì. bẹ́ẹ̀ àbá ń sọ̀rọ̀ láti kọ́lé nígbà ìfẹ́lú àkókò rẹ̀ bí ẹ bá ti fi ọ̀gá ẹgbẹ́ rẹ̀ láyé ọ̀gá lánà gidi bẹ́ẹ̀ lánà tó tóbi. ẹ dákun ẹ ní sùúrù